Enjoy yourself. Enjoy yourself. O lè wá kú o. O lè wá kú. Má jẹ́ kí ìyà kankan pa ẹ́. Má jẹ́ kí ìyà kankan pa ẹ́. Ẹ má jẹ́ kí wọ́n sọ, má jẹ́ kí wọ́n sọ okó rẹ di sáwàsáwà. Òbò kan máa ń sọ okó di sáwàsáwà ni. Má jẹ́ kí wọ́n sọ okó rẹ di sáwàsáwà. Jáde lọ, lọ enjoy ara rẹ. Lọ enjoy, lọ bá àwọn obìnrin oríṣiríṣi, àwọn idí pẹlẹbẹ, àwọn idí ńlá ńlá. Lọ enjoy. Ìwọ ọkùnrin, enjoy ara rẹ o. Enjoy ara rẹ. Má jẹ́ kí wọ́n pa ẹ́ o. Má jẹ́ kí wọ́n pa ẹ́ sílé o. Enjoy ara rẹ bó ṣe náà. Bó ṣe ṣe ṣe ṣe wọ́n náà ó ṣe náà ni. Enjoy ara rẹ. Enjoy ara rẹ. So lórí enjoyment, ká mu gbó, ká mu tí, ká gbé obìnrin oríṣiríṣi, ká ṣe twosome, ká ṣe threesome, ká kúrò lórí sumsum yìí, ká wá ṣe BDSM. Yes, enjoyment náà ni. Ka gbọ́ oríṣiríṣi ìdí, ká mu oríṣiríṣi nǹkan, ká mu gbó, ká mu ọtí, ká mu láùdù, ká mu tramadol, ká mu kólòsì, ká mu melt, ká mu gbogbo ẹ̀ papọ̀, ká jẹ chicken, ká jẹ chicken, ká jẹ dòdò tí wọ́n dín, ká jẹ ẹyin tí wọ́n dín, ká jẹ gbogbo enjoy yourself, enjoy yourself. Lọ travel gbogbo ìlú yìí, gbogbo country tó bá ṣe gbé obìnrin arab ní kó gbé obìnrin thailand kó gbé ti uk kó gbé india kó gbé palestine kó gbé lè kó gbé gbogbo kó gbé oríṣiríṣi obìnrin enjoy yourself enjoy yourself ẹyin ẹyin tètè mi gbogbo enjoy enjoy orí ibi tó dálé náà nìyẹn orí ibi tó dálé náà nìyẹn gbogbo enjoyment ayé yìí ẹ ọkùnrin enjoy yourself enjoy yourself enjoy orí ibi tó dálé náà nìyẹn and so and um, after after I eléyìí what again all this enjoyment enjoy yourself enjoy yourself ṣé wọ́n sọ ewu ẹ̀ fún yín gbogbo àwọn tó ní enjoy yourself ọkùnrin like varieties ọkùnrin like variety ṣé wọ́n sọ ewu ẹ̀ ewu ẹ̀ ṣé wọ́n sọ fún yín wọn ò sọ ewu ẹ̀ fún yín whatsoever the enjoyment tó ń enjoy yìí o ewu wà ń bẹ̀ wọn ò sọ ewu yẹn fún yín wọn ò sọ ewu yẹn so it is not left for you irú enjoyment wo ni wọ́n fẹ́ enjoy enjoy yourself enjoy was yourself ọkùnrin like variety irú variety wo nìyẹn irú enjoyment wo ló fẹ́ lọ ṣe ń ta gbogbo enjoyment tó bá wá lọ ṣe ń ta ewu wà ń bẹ̀ òun ló dífá fún ti adéníyì òjó nílùú kwara variety ló fẹ́ tírísọ̀mù ló fẹ́ ṣe another style another thing entirely ló fẹ́ ṣe àwọn ọmọ yẹn introduce àwọn ọmọbìnrin méjì ọmọ kwara polytechnic yẹn tí wọ́n ti pass out yẹn wọ́n introduce um, uh, eh, BDSM that is bondage, domination, submission and masochism. Ìbálòpọ̀ tó wá pẹ̀lú pains wọ́n introduce ẹ̀ sí ó dẹ̀ gbọ́ nítorí pé advice yín tí wọ́n gbọ́ enjoy yourself enjoy yourself òun náà wò pé tóun bá give a trial there is nothing bad. Òun fẹ́ enjoy ara rẹ̀ ni pẹ̀lú egbògi olóró ó fẹ́ enjoy ara rẹ̀ ni ó fẹ́ kí wọ́n inflict pain sí òun kó o tún wo ìdámì ayé yìí ọ̀nà kejì ayé yìí kó o tún gbéra lọ sí level mi irú ayé wo wọn ò tí ì jẹ tán wọ́n ti jẹ gbogbo ẹ̀ àmọ́ wọ́n tún wá fẹ́ try eléyìí ó ti ó ti import àwọn ọmọ méjì láì ṣe ìyàwó rẹ̀ o ó ti import àwọn ọmọ sẹ́rẹ́rẹ́rẹ́ láti wá fi sínú bondage ìbálòpọ̀ kó wá inflict pain fún un yìí can come bí wọ́n ṣe máa ń ṣe it can come from time it can come from pé wọ́n nà wọ́n it can come from pé wọ́n gé wọn jẹ it can come from pé wọ́n sọ oríṣiríṣi ọ̀rọ̀ sí wọn it can come from pé wọ́n fún wọn nígbà àti kí wọ́n rí wọn lẹ́sẹ̀ anything tó bá máa fún wọn ní pains òun ló máa fún wọn ní enjoyment wọ́n ti picture orí wọn brain wọn wọ́n ti picture into that kind of ìbálòpọ̀ àwọn sadist ni ó máa níbi tíyàn máa wo fíìmù burúkú yìí tí wọ́n pè ní blue yìí ó níbi tíyàn ó máa wò ó dé ló jẹ́ pé gbogbo normal ìbálòpọ̀ yẹn kò ní make sense yẹn mọ́ àfi tó bá wà pẹ̀lú pence àwọn tó ṣe irú nǹkan tí wọ́n go through irú nǹkan tí wọ́n wò lélẹ̀ tó fi tí wọ́n wá di level yẹn àwọn ọmọ yẹn wá introduce ẹ̀ sí láì mọ̀ pé àwọn ọmọ yẹn wọ́n fẹ́ jà lólè ni ibi tó ti wá gẹ́ẹ̀tì pé ah ó dàbí pé àwọn ọmọ yìí wọ́n fẹ́ ṣèkà fún un ló wá bẹ̀rẹ̀ sí ní struggle wọ́n fi egbògi olóró yẹn wọ́n ní eh, ref náà ref náà wọ́n fi sí lẹ́nu lẹ́gbàá tí wọ́n fi sí lẹ́nu tán pé kó lè bá a shut up wọ́n bá mú pílò wọ́n fi dènà ẹnu rẹ̀ bó ṣe kú síbẹ̀ nìyẹn bó ṣe enjoy yourself enjoy yourself wọn ò mọ̀ ṣe ọ̀dà kejì lè sí fún yín ìdàkejì eléyìí wọn sọ fún yín ìdàkejì pé lórí enjoy yourself o ẹ lè pàdé ewu o ọ̀nà àbáyọ lélẹ̀ wọn ò ní ever kọ́ yín ní ọ̀nà àbáyọ ìwọ ọkùnrin tó ní ọpọlọ it is now time for you to give your time yourself brain ìyàwó tó gbé sílé jẹ́ kó bẹ̀rẹ̀ sí ní wù ẹ́ tó bá ní nǹkan kan tí o fẹ́ kíyàwó yẹn ṣe tí ò ní kó bá òun gangan fúnra rẹ̀ introduce ẹ̀ sí ó lè ṣe àmọ́ whatever thing tí wọ́n bá ní tí wọ́n bá fẹ́ as want rántí pé ọmọ ènìyàn ló fẹ́ kó bẹ́ẹ̀ ṣe ó lè kó mọ̀ pa lára ṣe ìbálòpọ̀ pẹ̀lú obìnrin rẹ tó máa pa ẹ má wọ́ǹtì nǹkan tí ó jẹ́ pé tó máa wá fún yín ní pains tẹ́ bá ṣí ẹ̀yìn àwọn ọkùnrin mi báyìí búlálà máàkì búlálà tó wà níbẹ̀ kò ṣeé kó lórí ọ̀rọ̀ ìbálòpọ̀ burúkú yìí ni it is time for you to set yourself out of bondage irú ìbálòpọ̀ yìí bondage ni enjoy yourself wọn yìí sọ boundary fún yín wọn yìí sọ do and don't fún yín wọn ò mọ wọn ò yìí sọ fún yín pé even ordinary ìbálòpọ̀ yẹn pẹ̀lú several or multiple partners nǹkan mi ló máa kọ́ọ̀sì fún yín wọn ò lè ever teach yín àwọn tó ń teach yín ní enjoy yourself yẹn tó láti ní ká lọ dóbìnrin yìí níta wọn ò kọ́ yín ní ìdàkejì ẹ̀ ó yẹ kí wọ́n lè mọ kọ́ yín ní ìdàkejì ẹ̀ nítorí pé tíṣòro bá dé ẹ̀ mọ̀ ọ̀nà tẹ́ máa gbé gbà ẹ̀ ní ẹ̀ sáré signal pé yes teacher wa tó kọ́ wa báyìí ó tún fún wa ní solution ó tún fún wa ní antidote irọ́ wọn ò fún yín ní antidote wọ́n ní kẹ́ ẹ máa lọ ẹ̀yin náà dẹ̀ ń lọ ẹ̀dẹ̀ wá ń kó bá àwọn obìnrin tó wà nílé yẹn ẹ̀ ń sọ wọ́n di opó ẹ̀ ń sọ àwọn ọmọ ẹ̀ ń sọ àwọn ọmọ di ọmọ tó ní bàbá ẹ̀yin ẹ̀wà dé ní ìjọ ó níyàwó tiẹ̀ ó dẹ̀ láwọn ọmọ alálùbọ́díkà he was doing well on his own until tí wọ́n gbé tí wọ́n gbé knowledge burúkú tí wọ́n kọ́ láti tàyè tí wọ́n gbé wọlé tó pa wọ́n dànù àwọn ọmọ yìí pa at the end of the day àwọn ọmọ yìí at the end of the day set free ìwọ ti lọ nìyẹn ìwọ ti lọ òun lọ ń jẹ́wọ́ ẹ̀ṣẹ̀ rẹ fún bàbá fún bàbá gọdù ẹ̀yin tẹ́ wà enlightening is good to enjoy but irú enjoyment wo nìyẹn irú enjoyment wo nìyẹn enjoyment to the point tó yẹ kí wọ́n tún máa pa ẹ́ dànù ó máa ṣe o ó máa ṣe o fún ẹ̀yin ọkùnrin alálùbọ́dìkà ẹ̀yin ọkùnrin gidi ẹ lọ wo last video mi bẹ́ẹ̀ ṣe lè lo àlùbọ́sà àti onions fún nǹkan ọmọkùnrin kó dúró dáadáa fún àwọn tó ní pálíò àwọn tó ní jẹ̀dí àwọn tó ní infections. ok fún èèyàn tí àtọ̀ rẹ̀ lò tí wọ́n sọ wípé àtọ̀ rẹ̀ lò ní hospital ẹ máa wá síìdì ọ̀gbọ̀lọ̀. Ibo nìyẹn, Igbo pronunciation nìyẹn. Síìdì ọ̀gbọ̀lọ̀, ẹ wà, tí Yorùbá ń pè ní àpọ̀n, ẹ wà kọ́ọ̀pù kan. Kí ni mo sọ? Ọ̀gbọ̀lọ̀. Igbo ń pè ní ọ̀gbọ̀lọ̀. Ẹ̀, ẹ́, Yorùbá ń pè ní àpọ̀n. Yeah, fresh seed, fresh seed, one cup. Ẹ yọ gbogbo stem ẹ, ẹ gé wẹ́lẹ́wẹ́lẹ́, ẹ wá lọ sí powder. Ẹ wá mú omi pure water mẹ́ta pure water mẹ́ta ẹ wá fi tán fún twenty four hours ẹ wà á mú oyin kọ́ọ̀pù tòmátò oyin kọ́ọ̀pù tòmátò rí original kọ́ọ̀pù tomato. oyin ẹ wà á fi míìsì ọ̀rẹ́dì àpọ̀n tẹ́tí míìsì sí inú omi yẹn ẹ wà á gbé sínú fíríjì ẹ mix ẹ dáadáa mixture yẹn ẹ wà á gbé sínú fíríjì ẹ wà á máa mú ní one one shot everyday fún odidi six months odidi six months tó bá yẹ pé èyí tó ṣe bóyá ó máa tán ní in a week time wàá tún ṣe mí fún especially ìwọ tí wọ́n sọ yìí pé àtọ̀ rẹ lò ìwọ tó ní àtọ̀ rẹ lò wàá ṣe fún six months wàá máa mú bẹ̀rẹ̀ ní everyday fún six months lẹ́yìn pẹ̀lú àṣelédùmarè ṣé ń gbọ́ mi pẹ̀lú àṣelédùmarè pẹ̀lú títóbi elédùmarè everything nípa àtọ̀ rẹ máa improve ṣé volumes ni ó máa improve ṣé movement ni ó máa improve kò ní sluggish mọ́ ṣé quality ni ó máa improve morphology ó máa improve motility ó máa improve in general spam analysis ẹ máa improve but you need to do it for six months fún ìwọ tó o ní other problem tó jẹ́ pé ìyẹn nìkan náà ni problem ẹ̀ yes give it a try you thank me later this is on point by two using my words for the spy for now.